madam abeg help me shift that monitor little okay leave it don't worry. lálẹ́ òní ààrẹ buhari ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ológun látàrí ìṣẹ̀lẹ̀ àdó olóró lópòpónà ojúrin kaduna àwọn ẹ̀sùn ló tún ti jẹ́ gbígbé dìde tako rahman adédọ̀yìn lórí bí wọ́n ṣe dẹ́mi timothy adégòkè légbodò àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ni wọ́n ti ṣètò ìdìbò láti yan àwọn atukọ̀ ẹgbẹ́ tuntun. ẹ̀kálẹ́ ìròyìn aago méje làwọn aṣèdìgbọ̀yìn láti iléeṣẹ́ mọ́màwòrán ìjọba àpapọ̀ eléyìí tó kalẹ̀ sórí àpáta àjàgàn òkè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ Kọ́lá Oyèlámì lóníròyìn yín ààrẹ Muhammadu Buhari ló ti ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ṣọ́ aláàbò nílùú Àbújá látàrí ìṣẹ̀lẹ̀ àdó olóró tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ lójú pópónà ìrìn reluwé láti ìlú Àbújá sílùú Kaduna lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti wá pa láṣẹ láti rí i wípé ó pèsè ètò ààbò sáwọn òpópónà ojúure yìí lọ́wọ́ lọ́wọ́ jára gbọ́dọ̀ dé òpópónà reluwé kí wọ́n sì rí i pé ọwọ́jà rẹ̀ gbọ́dọ̀ dé òpópónà reluwé tó lọ láti ìlú ìbàdàn sí ìlú èkó bákan náà ọ̀rọ̀ yìí ló ti léde látẹnu látẹnu akọ̀ròyìn kan látẹnu ìròyìn kan látẹnu agbẹnusọ àgbà fààrẹ muhammadu buhari tó rí sọ̀rọ̀ ìròyìn garba shehu tó buwọ́lù àtẹ̀jíṣẹ́ yìí látọ̀dọ̀ ààrẹ muhammadu buhari ti wá paláṣẹ fáwọn iléeṣẹ́ tó ń rí sí ìgòkègbodò ọkọ̀ reluwé lórílẹ̀‐èdè yìí láti ṣàtúnṣe ojú pópó náà tó ti jẹ́ tó ti jẹ́ bíbàjẹ́ látọwọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí tó ń ju àdó olóró káàkiri orílẹ̀‐èdè wa nàìjíríà mínísítà tó rí sí ètò ìbánisọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Isa Pantami ló ti sọ̀rọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lọ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n mọ̀nsọ́ bíńdáwà láti rí i dájú wípé ààbò tó dájú wà fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láwọn iléeṣẹ́ tó mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n pantami ló ti yànnàná ọ̀rọ̀ ìsítí yìí lákòókò ayẹyẹ fún ọ̀jọ̀gbọ́n bindawa gẹ́gẹ́ bí kọmíṣánná fàjọ NCC nílùú Àbújá ti ṣe olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà mínísítà pàrọwà fọ́jọ̀gbọ́n bindawa àtàwọn ọmọ ìgbìmọ̀ láti rí ẹ̀tọ́ àwọn tí ń ṣàmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúṣe tí wọ́n ti yàn láàyò jùlọ igbákejì alága alájọ NCC Umar Dambata ti wá jẹ́ kó di mímọ̀ wípé yíyan sípò fún yíyànsípò ọ̀gbẹ́ni Bindawa ló wà láti mú ìdàgbàsókè tó lóòrìn bájọ NCC lórílẹ̀‐èdè wa Nàìjíríà. àwọn asòfin àgbà lórílẹ̀‐èdè yìí ni wọ́n ti rí ìwé kan tó ní ṣe nípa iléèwé girama lórílẹ̀‐èdè yìí gbà eléyìí tó wá látọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari ìwé àbádòfin náà ló wà pẹ̀lú ló wá pẹ̀lú àtẹ̀jíṣẹ́ eléyìí tó jẹ́ kíkà fún gbogbo ilé látẹnu ààrẹ ilégbìmọ̀ aṣojúṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí Ahmad Lawa lákòókò ìjókòó ilé ààrẹ muhammadu buhari ló ti ṣàlàyé wípé ìwé àbádòfin náà ló wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí lábala kejìdínlọ́gọ́ta tọdún 1999 gẹ́gẹ́ bó ṣe wà ní bó ṣe wà ní àkọsílẹ̀ ààrẹ buhari tẹ̀síwájú wípé àbádòfin fún ilé iléèwé girama lórílẹ̀‐èdè nàìjíríà tọdún 2021 ló ń bẹ̀rẹ̀ fún sísàmúlò ẹ̀kọ́ tó dáńtọ́ òun ìṣàtúntò látọwọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà nínú àtẹ̀jíṣẹ́ mìíràn látọwọ́ ààrẹ buhari ló ń béèrè fún iléèwé fásitì ìkẹ́kọ̀ọ́ ètò ìlera nílùú òtùpó nípínlẹ̀ benue ó ṣàlàyé wípé ìwé yìí ló ti léwájú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè yìí síwájú si eléyìí tí ààrẹ buhari wá ń béèrè fún ṣíṣàgbéyẹ̀wò rẹ̀ láti lè jẹ́ kí iléèwé fásitì náà jẹ́ dídá sílẹ̀ ní kíákíá. adájọ́ adépèlé òjó ló ti ṣàlàyé wípé ẹjọ́ kan tó tún ti jẹ́ gbígbé dìde tako arákùnrin rahman adédoyin tó jẹ́ni tó ní ilé ìtura eaton tó wà ní ilé Ifẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́fà látàrí fífẹ̀sùn kàn wọ́n wípé wọ́n dá ẹ̀mí Timothy Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ masters nílé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ légbodò Adédoyin àti àwọn òṣìṣẹ́ mẹ́fà ọ̀hún ni Adédèjì Adésọlá Magalini Chifuna Adéníyì Adérọ̀gbà Olúwọlé Lawrence Oyètúndé Kazeem àti Adékúnlé Adébáyọ̀ àwọn wọ̀nyí ni wọ́n ti fẹ̀sùn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ kan ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ ṣekúpani ìpànìyàn yíyí ìwé ẹ̀rí owó sísan bíbúra níwájú ilé ẹjọ́ tako òdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí agbẹjọ́rò wọn ṣe gbé ìwé tako ìdájọ́ náà gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi tí kò fi ẹsẹ̀ múlẹ̀ adájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ti wá jẹ́ kó di mímọ̀ wípé oríṣiríṣi ẹ̀rí máa jẹ́mi nìṣó ló ti wà ní iwájú ilé-ẹjọ́ eléyìí tí agbẹjọ́rò àti afurasí yìí sì ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè láti fi ìdáhùn sí pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa ọ̀gbẹ́ni Timothy Adégòkè léyìí tílé ẹjọ́ ń pè wọ́n láti wá sọ tẹnu wọn adájọ́bìnrin yìí ti wá sún ìgbẹ́jọ́ náà síwájú dọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún tí a wà yìí. àwọn olóyè tuntun fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ láwọn ìjọba ìbílẹ̀ ẹ̀ka ti Sùúrùlérè ló ti jẹ́ yíyàn sípò lónìí akọ̀ròyìn iléeṣẹ́ wa tó lọ káàkiri Ọpẹ́olúwa Adéwálé ló ti ṣàlàyé wípé ìdìbò ọ̀hún ló lọ nírọ̀wọ́ rọsẹ̀ àbòrè ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí láti sanwó wọn eléyìí tó ti jẹ́ yíyọ lákòókò tí wọ́n ṣiṣẹ́ sin ilẹ̀ nàìjíríà tó wà lákàtà àjọ tó mójútó owó ìfẹ̀yìntì òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lú àjẹmọ́nú wọn agbẹnusọ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti wá sọ̀rọ̀ tako bí wọ́n ṣe kọ̀ láti san ìdá márùndínlọ́gọ́rin tí wọ́n sì ń san ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n látọ̀dọ̀ àjọ tó ń rí sí sísanwó oṣù òṣìṣẹ́fẹ̀yìntì alukoro fẹ́gbẹ́ òṣìṣẹ́fẹ̀yìntì bùnmi ògúnkọ́ládé lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ìdí pàtàkì táwọn fi béèrè fún ẹ̀kúnwó e ni wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà kò ṣe olótìtọ́ sáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípa owó àjẹmọ́nú ohun ẹ̀tọ́ wọn látọ̀dọ̀ àjọ náà ọ̀gbẹ́ni bùnmiwá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti fìwé àwọn ẹ̀dùn wọn sọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè yìí láti gbé yẹ̀wò pẹ̀lú ìgbìmọ̀ ilé tó mójútó owó òṣìṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè wa nàìjíríà tó àkójọpọ̀ ìròyìn wa fábala èdè yorùbá kò ní jù báyìí lọ fún tálẹ́ òní ẹ kalẹ̀ fún abala èdè gẹ̀ẹ́sì. second, to last. On the news tonight, Buhari meets service chiefs over Kaduna train incident. Cases established against Raman Adedoyin over Timothy Adegoke death. Local government employee elects new executive. My name is Edith Kindness Ogulu. President Muhammadu Buhari has met with service chiefs in Abuja over the Kaduna train incident on Monday and directed the immediate conclusion of all the processes for the implementation for integrated service surveillance and monitoring solution for the Abuja Kaduna railway train. The president also said the solution should be extended to cover the Lagos Ibadan railway line. This is according to statement signed by presidential spokesman Gaba Shehu. According to the statement, The president also directed the Nigerian Railway Corporation management to speedily repair the damaged lines and rescue normal service without delay. The Senate has received the National Senior Secondary School Education Commission bill transmitted to National Assembly by President Muhammadu Buhari. The bill was accompanied by a letter which was read by the Senate President Ahmad Lawal during plenary. President Buhari in the later explained that the request for the passage of bill was made pursuant to section 58 subsection 2 of the 1999 constitution of federal republic of nigeria as amended according to him the national senior secondary school bill 2021 seeks to enforce standards and provide federal government intervention towards the repositioning of senior secondary education in Nigeria. President Buhari in another letter requested the Senate to pass the Federal University of Health Sciences Otukpo Benue State Bill 2021. He said the bill, which was also transmitted to the National Assembly for consideration, seeks to establish the Federal University of Health Sciences, Otukpo. He prayed for the expeditious consideration and passage of the bill by the upper chamber. The Minister of Communications and Digital Economy, Professor Pantami Issa, has urged Nigerian Communications Commission NCC newly inaugurated board member Professor Mansour Bindewa to ensure consumers' protection in the telecommunications in the industry. Pantami gave the charge at the inauguration ceremony of Professor Bindawa as non-executive commissioner of NCC's governing board in Abuja. The minister charged Bindawa NCC board members to consider the interest of telecommunication members as their paramount responsibility. In his welfare remarks, the executive vice chairman, chief executive of NCC, Professor Uma Dambata, said Bindawa's appointment will consolidate the improvement of the commission. The Nigerian Union of Pensioners NUP has urged the federal government to pay the retirees under the Contributing Pension Scheme (CPS) their gratuities as it is done to their colleagues who are under the Defined Benefit Scheme (DBS). The union spoke against the bank drop of agitations for 75% some payment by some retirees as against the 25% paid to them by pension fund administrators PFA from their retirement savings account RSA balances. NUP's Media and Publicity Secretary Bumi Ogunkolade, in an interview with the journalists, said the reasons for the agitations for the increment were that the CPS did not give room for the payment of gratuity by the government to retirees under the scheme. He said this formed part